ẹ̀yin ti BBC News Yorùbá ẹ káàbọ̀ sí ilé ẹ̀kọ́ gbogbonìṣe Rufus Giwa Polytechnic tó wà ní ìlú Ọ̀wọ̀ níjọba ìpínlẹ̀ Ondo níbi tí àwọn akẹ́kọ̀ọ́ ti fẹ́ ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn tako ẹ̀sùn pé ọ̀kan lára àwọn ọmọ ikọ̀ Àmọ̀tẹ́kùn ó ṣekú pa ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ni wọ́n wà ní ilé wọn ní ìlú ìsúàdà níjọba ìbílẹ̀ ọ̀wọ̀ ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù tó kọjá tí àwọn ọmọ ikọ̀ àmọ̀tẹ́kùn tí wọ́n sì wá sí àdúgbò náà láì wọṣọ tí wọ́n kó ìbọn dání léyìí tí ó ṣokùnfà kí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ó sá nítorí wọn kò mọ irú àwọn agbébọn tí wọ́n jẹ́ tá a bá sì wo ti ìṣẹ̀lẹ̀ ìṣekúpani tí ó ṣẹlẹ̀ nílùú Ọ̀wọ̀ láìpẹ́ nínú oṣù tó kọjá náà wọ́n ní ló mú kí wọ́n bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ àmọ́ tó jẹ́ pé ìkan lára àwọn ọmọ ikọ̀ àmọ̀tẹ́kùn ọ̀hún ló yìnbọn fún ìkan lára àwọn akẹ́kọ̀ọ́ náà léyìí tó sì jẹ́ pé ó lọ́ọ́ gbé e pamọ́ kó tó di pé wọ́n ní ìyá ọmọ náà ó padà wá ké tí wọ́n fi gbé ọmọ náà lọ ilé aláwo kan níbi tí wọ́n ti ní wọ́n yọ ọta lára rẹ̀ kó tó di pé wọ́n gbé e lọ sí ilé ìwòsàn ìjọba àpapọ̀ àmọ́ tí ọmọ náà tí ó dágbére fáyé ní àná òde yìí ń ló wá mú kí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún lábẹ́ ìdarí alága àwọn akẹ́kọ̀ọ́ nípínlẹ̀ Ondo lábẹ́ àjọ NANS JCC ọ̀gbẹ́ni ọmọtọ́ṣọ́ surprise àti ẹni tí ó jẹ́ ààrẹ fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gbogbo nìṣe Rufus Giwa tí àwọn méjèèjì ni wọn kó àwọn akẹ́kọ̀ọ́ tó kù sọ̀dí láti ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lónìí pé bí ọmọ ikọ̀ àmọ̀tẹ́kùn ṣe ṣekú pa ọ̀kan lára wọn kò tẹ́ àwọn lọ́rùn kí ìjọba kí ó rí i pé wọ́n fi mú ọ̀daràn náà wọ́n fi dánrin tí ẹ bá wò ó ẹ rí i pé àwọn àjọ ọlọ́pàá ilẹ̀ yìí wọ́n ro wámúwámú láti lè rí i pé ètò ààbò ó dájú àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ni wọ́n ní ìwọ́de ìfẹ̀hónú ọ̀hún yóò bẹ̀rẹ̀ láti wájú ilé ẹ̀kọ́ náà níbí tí yóò dé ààfin ọlọ́wọ̀ ti ìlú ọ̀wọ̀ ọba ajíbádé gbádégẹṣin ògbóyè tí wọn yóò sì tún dé ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ yìí arákùnrin olúwarótìmí ọdún ayọ̀ akérèdọ́lù níbi tí wọn yóò ti ka àwọn nǹkan tí wọ́n fẹ́ fún un lára tí wọ́n ní pé ìsìnkú akẹ́kọ̀ọ́ ọ̀hún ni kó jẹ́ ojúṣe ìjọba ìpínlẹ̀ yìí bákan náà ni wọ́n wí pé ìjọba ni kí ó wá owó gbàmọ́bínú fún àwọn òbí akẹ́kọ̀ọ́ náà kí wọ́n sì rí i pé ẹni tí ó yin ìbọn ọ̀hún gangan ni wọ́n fi jófin ìjọba ibẹ̀ náà la wà yìí tí àwọn èèyàn tí wọ́n ti ń dúró láti bẹ̀rẹ̀ ìwọ́de náà. So that's why we be taking some of us with Rami we select some delegates to go down to FMC to pick his cups and we are taking it down to governor office. So Aketi himself ẹni tí ó jẹ́ alága àgbáríjọ àwọn akẹ́kọ̀ọ́ nípínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni amọ́tọ́ṣọ́ surprise ní bá àwọn akẹ́kọ̀ọ́ náà sọ̀rọ̀ yìí. We are going for a peaceful demonstration. And for us to make justice prevail, we must be well coordinated. Please, I'm begging every student here, we are going to Akure not to destroy anything, but to register our grievances and to let the whole world know what is going on in our community, which is the student community. Please, I know it's very sardonic. I know the atmosphere is tense. I know the, the, the tension is high. But I will still beg you, let us remain calm. With this, we can accomplish our aim by letting the so-called penetrator pay for what they have priced. Aluta continua. Nítorí àṣẹ. Thank you very much. Ntí ọ̀gbẹ́ni Ọmọtọ́ṣọ́ surprise sọ náà ni pé bí àwọn akẹ́kọ̀ọ́ ṣe ń múra láti lọ ilé ìjọba ìpínlẹ̀ yìí láti lọ ṣèfẹ̀hónú hàn lọ́dọ̀ gómìnà pé kí àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n jọ kí wọ́n rí i pé wọn kò ṣe jàgídíjàgan bẹ́ẹ̀ náà ni wọn kò bà ohunkóhun jẹ́ kí wọ́n rí i pé gbogbo lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ ni ẹ̀bẹ̀ tí ó bẹ̀ wọ́n ó sì ní wọn ó kọ́ lọ sí ilé ìwòsàn ìjọba níbi tí òkú akẹ́kọ̀ọ́ náà wà láti gba òkú ọ̀hún kí wọ́n sì gbé e dání lọ sí ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ yìí láti lè ṣe ohun tí ó tọ́ àti ohun tí ó yẹ òun náà lẹ́gbọ́ tí àwọn akẹ́kọ̀ọ́ tó kù tí wọ́n ti ń kọ orin arò. Ibu sing the process we know that Ìgbà ọmọ yìí, ìgbà ọmọ yìí, ìgbà ọmọ yìí, ìgbà ọmọ yìí, ẹ̀yin tẹ́ pàdé bọ́lá tẹ́ ò tẹ́ ó dàgbà. Ìgbà ọmọ yìí. Nàìjíríà àti pípé Nàìjíríà sí ìdàgbò gbogbo ṣèjọba àtúntò lẹ́nu kìkì ẹ̀bà conscious kìkì ọ̀dì gbogbo kúlúkúlú gbogbo Nàìjíríà students are happy I am so sad to be in front of you this morning. We are here on the basis of what transpired yesterday. It is the poorest incident happened in the student community this year. And all the governors, stakeholders, passengers, nuns, nurses, anywhere, we have declared on those states Accra, the capital city, the headquarter of NAS. And we will do everything within our power, within our reach, to demand justice for the dead. Ademola is gone, he is no more. We know. But whoever that is involved in this case, we know them, they are the Amotekun. They call themselves the Amotekun. They are meant to save our lives. They are meant to secure us. But they are now the people that are hunting us. It is on this note we've declared an Aluta Open this morning. It is a struggle to finish. It is a struggle that we will do until the state government itself promise to compensate the family of that boy They will give that boy a befitting burial. They will declare a holiday for that boy. If not, we will continue to hold the state to answer from now until we see justice to that boy. Aluta continua. Victoria! mo ṣe ọ̀pọ̀ mo rògùn rèé fọṣọ mo délé mi. sí. mo ṣe ọ̀pọ̀ mo rògùn rèé fọṣọ mo délé was shocked and sad when I heard the news. Oh no, I can't. to wá wá wá jòsì lọ wá jòsì ẹ ẹ bí ti ẹ wo jòsì ni ẹ wo tọpẹ jòsì ni ẹ wo. ṣùgbọ́n iwájú bẹ́ẹ̀kẹ́ lọ kò dání kan fọwọ́ délé lójú bẹ́ẹ̀kẹ́ lọ ẹ̀rọ ìfẹ́. woman leader woman leader last woman leader yes last director of gender sorry your attention is needed. àfi bí ìwúrà lọ́kọ̀. better on the other side. I know it's peaceful in paradise. We are pained. You have to leave us this soon. ẹni tí ó jẹ́ ààrẹ àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ gbogbo nìṣe Rufus náà ni ẹrí tí ó ń wá mi lójú pòròpòrò láti fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí ìpapòdà akẹ́kọ̀ọ́ ọ̀hún tí ń túmọ̀ sí pé ohun tí ó dunni jọjọ ni ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ yìí tí ẹnikẹ́ni kò sì nígbàgbọ́ pé ó yẹ kí rẹ̀ lè ṣẹ̀ sí akẹ́kọ̀ọ́ kankan lábẹ́ àwọn tí a nígbàgbọ́ pé àwọn ló yẹ kí wọ́n máa dáàbò bo ẹ̀mí àti dúkìá wa. ẹ̀yin tí ẹ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìkànnì BBC News Yorùbá náà la wà níwájú ilé ẹ̀kọ́ gbogbo nìṣe Rufus Giwa Polytechnic ní ìlú Ọ̀wọ̀ níbi tí àwọn akẹ́kọ̀ọ́ ti ń ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn tako bí wọ́n ṣe ní ọ̀kan lára àwọn ọmọ ikọ̀ àmọ̀tẹ́kùn ní ìlú Ọ̀wọ̀ níjọba ìpínlẹ̀ Ondo bí ó ṣe ṣekú pa akẹ́kọ̀ọ́ kan tí ó jẹ́ akẹ́kọ̀ọ́ ìmọ̀ science laboratory technology ní ilé ẹ̀kọ́ ọ̀hún ìwọ́de ìfẹ̀hónú ọ̀hún ni ó bẹ̀rẹ̀ ní iwájú ilé ẹ̀kọ́ náà tí wọ́n sì nígbàgbọ́ pé yóò dé ààfin ọlọ́wọ̀ ti ìlú ọ̀wọ̀ àti ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ yìí.

akẹ́dùn ṣé alókòlá àwọn kọ́ńdù Come on, Lord, you're doing your life. Now, the blast was that. yóò di dé ọ̀rọ̀ àpẹẹrẹ ọ̀nà ọ̀rọ̀ rẹ̀ ẹ̀kọ́ táwọn ṣe ọmọ kọ́kọ́ dá lè tó wà níbi ìgbẹ́ kọ́kọ́ dá ó lọ́wọ́ lọ́wọ́ tó ṣe. àpẹẹrẹ tó bá lọ fún yàrá ó gbọ́ ó lè ṣe bàbá tó bá lè ṣẹlẹ̀ ṣe bá ṣe gọ́ọ̀mù yà ń kọ́ jù kílẹ̀ pé. Thank you.

ẹ máa yá kọjọ sí àpò.

ọmọdé kò

Ìṣèjọba ìjọba ọlọ́wọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lẹ́kọ̀ọ́ àbúrò Who kid this girl will never make it again? Wọ́n ti fi kọ̀wé sínú ayé ìyọ̀bọ lọ́wọ́ àbúrò yẹ. Thank you.

ìdáná Thank you.

最高だ。

whether or not the protest result in Àkúrẹ́. Àwọn adarí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ni wọ́n ń ṣe ìjíròrò lórí ibi tí wọ́n kọ́kọ́ lọ níbi ìwọ́de ìfẹ̀hónú ọ̀hún níbi lára àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ṣe sọ pé àwọn kò fẹ́ kí wọ́n lọ sí Àkúrẹ́ kí wọ́n ṣe gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe nílùú Ọ̀wọ̀ nítorí ní tó bá fi mú kí wọ́n fẹ́ lọ lọ Àkúrẹ́ kì í ṣe gbogbo wọn ni wọ́n lè lọ ní bó ṣe jẹ́ pé àwọn aṣojú kan ni wọ́n yàn láti lọ àmọ́ tí wọ́n sì ń jíròrò lé e, ní kété tí wọ́n bá ti parí ìjíròrò wọn tí wọ́n sì bẹ̀rẹ̀ wíwọ́de ọ̀hún kẹ́ a mọ ibi tí wọ́n fẹ́ mórílé a tún máa padà bẹ̀rẹ̀ òmíràn tí ẹ sì lè darapọ̀ mọ́ wa àmọ́ ní báyìí tó jẹ́ pé wọ́n sì wà lórí ìjíròrò ọ̀hún lórí bí wọ́n ó ṣe rìn jẹ́ kí a dánu dúró níbí náà ẹ̀yin tí ìkànnì BBC News Yorùbá ẹ wà lójú ọ̀pọ̀ ẹ má ti kúrò nítorí ní kété tí wọ́n bá ti parí ìjíròrò ọ̀hún ẹ á ó tún padà síbí ẹ ṣeun.